love is love is love is beautiful. Ìpinnu mi lálátakò mi. Yeah. Love is love is love is what I want. Yeah, yeah. But my principle is holding me down. Yeah, yeah. Love is a beautiful thing. Ilé ayé ṣá bá. I wanna see you every day má fìfẹ́ pamọ́ bá mi lọ dákun jọ̀wọ́ I'm loving you dúró bí mm. náà fẹ́ jó mo má mo má mo má jó béèrè fẹ́ dé o mo má mo má ṣe o. Love is love is love is beautiful. Ìpinnu mi lálátakò mi. Love is, love is, love is what I want. Yeah, yeah. But my principle is holding me down. Yeah, yeah. Love is, love is, love is beautiful. Ìpinnu mi lálátakò mi. Yeah. Love is, love is, love is what I want. Yeah, yeah. But my principle is holding me down. Yeah, yeah. oko bí mo tajòdè o fún mi ló jẹ ìfẹ́ jẹ o gbóngbẹ bá ń gbẹ mi. olólùfẹ́ mi jọ̀wọ́ ìfọ́ dákun máa má fi mí sílẹ̀ o olólùfẹ́ mi jọ̀wọ́ ìfọ́ dákun máa má fi mí sílẹ̀ o. Yeah. Peace love me my baby. Ìfẹ́ rẹ̀ púpọ̀ dákun máa já mi kulẹ̀. Bíṣu bàtà lóko, inú olóko àdùn. Báyọ̀báyọ̀ lókèrè, inú ọkọ rẹ̀ àdùn. Ìfẹ́ mi o, please love me my baby. I'm loving you. I'm loving you. I'm loving you. I'm loving you. I'm loving you. I'm loving you. I'm loving you. Thank you all. Thank you. Thank you guys. Thank you. Thank you guys. Thank you all for turning up tonight. As I said once more, I promise you guys, next week Friday will be better than this. Okay. Thank you all. Appreciate you for supporting who you are. This campus never ends. Love is love is love is beautiful. Èmi tèmi má mọ̀ ọ́ bá mi. Yóò lè mọ̀ pọ̀ ní bí mi ò ṣe. Ìpínlẹ̀ mi máa ń ní sọ pé mo tètè ráńdà fún lẹ́tírà torí bí mo ṣe wà yìí mi ò lè fẹ́ ìlú kọ́ọ̀sì kankan. àbí ọ̀fẹ́sì ìwúyẹ́ o but kí ló ṣẹlẹ̀ sí oyin gan I don't understand that. láti bàtà ti kúrò ní ṣó bọ̀bọ̀ mú ìwá yẹn òun ló ti ló ti ń ṣe bákanbàkan ó tún jókòó òun ló tún wà pílò mọ́lá tó kàn ṣe kí ló ṣe. ẹni tí ò gbádùn kò tí kúrò ní romantic mood tí bọ̀bọ̀ mú ìwá ẹ̀ tó fi sí ọ̀dẹ̀. ẹ lè understand ó dà pé kí n máa tẹ̀lé guy lọ sínú hostel ni mo ti fall in love pẹ̀lú ẹ̀ especially when he was looking straight into my eyes ó dà pé kí n kiss guy yẹn. the guy is so sweet. Ah! oríire ọlọ́dún lórí ẹ̀ torí dákú yẹn. Ah, ọwọ́ dúdú yẹn. ó máa ga jù lọ. o tó bá tẹ̀fẹ́ kí ìṣẹ̀ bá lè lọ ṣe. ọlọ́run mi ò mọ̀ mi mi mọ̀ pé kò sí ọpọlọ kankan ní orí ẹ̀ ah, náà ó mọ̀ kan. bọ̀bọ̀ two hundred level yẹ ó dẹ̀ wà ní three hundred level gbogbo nǹkan ló fi ju bọ̀bọ̀ yìí lọ náà are you okay? Ah, ah. ká tẹ̀ wá fi gbogbo yẹ́lẹ̀ gbogbo nǹkan ló fi jù lọ ẹ kì í ṣe age mate náà ó jù lọ. ẹ but um, Teni come to think of it kò really matter now. Hmm? kò ní mí nì. this is Africa èkó ló ń pe bíbà ẹ̀ a sí lamẹ́ríkà o a dẹ̀ sí ní European country ẹ bọ́ a ẹ má jẹ́ ká máa fi culture lẹ̀ ẹ má jẹ́ ká fi culture lẹ̀ èkó ni bíbà ẹ̀ nǹkan tí kò bá jẹ́ kéèyàn ṣe kò jẹ́ kéèyàn ṣe hello o ò lè fẹ́ bọ̀bọ̀ yẹ o ò lè wà in love pẹ̀lú ẹ̀ kò possible. Eh? Tẹ́ni, you can hold on to your principle jọ sórí tígà yẹn tó bá ask me out máa sọ yes fún tó bá tẹ̀ tó wá gbé súnmọ́ mi rárá ọdún náà máa gbé súnmọ́ the guy is so sweet. Ah, ah. ṣé o rí as for me èmi ò rí big deal nínú ẹ o as for me o as long as the guy is rich tó bá ti lówó lọ́wọ́ ah, kó sí big deal bẹ́ẹ̀ náà ṣé bá jọ máa tọ́jú ara wa ni obìnrin lè jọkùnrin lọ tọkùnrin bá ti lọ lọ èmi o gẹ́gẹ́ bí èèyàn kan I can do it tí bọ̀bọ̀ yẹn bá ló lọ I can't do it for love I'm sorry but for money I can do it. ẹ wo ní tèmi o mi ì mọ tẹ̀yìn méjèèjì because ibì kan náà lẹ́yìn méjèèjì kọrí sí mi ò lè fẹ́ ni tí mo jù lọ tó bá kú ọ̀la like mo fẹ́ marry ní ọ̀la mo wá mọ̀ pé mo ju ọkọ mi lọ ní èmi wàláì mo máa filẹ̀. Ah. I prefer to remain single. kí n má ní ọkọ ó pè mí ju kí wá fẹ́ni tó tí mo jù lọ lọ kò pọ́síbù nǹkan tó bá pọ́síbù kò pọ́síbù ni nà lórúkọ méjì kò pọ́síbù ni. kí um, ló dé jí lẹ́mọ̀ bí bílẹ̀ wò ó oyin wà ló lò wà ló ń lò yóò mọ ọmọ tó dé ń pọ́ọ̀lì lọ tó kí ni because kí ni nǹkan tó fẹ́ gẹ̀ lára wọ́n wáyé bọ̀bọ̀ yìí ò gbogbo student là fún un struggling attitude kò tí ì make e, kò ní ṣe kò ní ṣe bọ́dà kí ni nǹkan tó rí lára ẹ̀ ọ̀gbọ́n tó pọ̀ lè lọ ẹ́ ó tún kúrú kò ní àyè. tí ìgbà lè kọ̀ sínú ìgbàlú gbogbo yìí ẹ ṣàkóso lọ́wọ́ lọ fún sẹ́pọ̀ lọ. ṣé o I'm loving you dúró mm. bí náà fẹ́ jọ. ó tẹ̀ lójú ti rárá ọ̀rọ̀ bá tí ló kà ó lára wọ́n tẹ̀ mí lóye pé ṣó ti ra hand out ṣó ti hand out ẹ̀ o ò ní nípa ìgbà bó ṣe lè àti ṣe kí ni problem yìí èmi ò lè kárí ẹ̀ ọmọ pẹ̀lú láì fàájì o ò láì tó ẹ̀ ṣe. Hi, what's Báwo ni? Oyin, mo pè ẹ́ tí ó àtànà òbí kọ́ mi. Kí ló ṣẹlẹ̀? wọn ò around. Oh, see around. Mm. but we upload picture and oh, wà ní school canteen same place You know what? I'm mo pe nọ́mbà but you weren't picking up. ìyá ìwà kí ni problem you know. Oh, pèèyàn kó gbé ó yẹ kó ti mọ pé kó fẹ́ bẹ́ẹ̀ Ah ah. Oh, then lolly. lọ lífun kò sí around ló sọ yẹn kí ni problem you know. kò sí ilé tó yẹn náà. mo ń pass information kan moreover I have my own girlfriend and Oyin she's my big sis so kò sí nǹkan láàrin mi out ẹ. nígbà ṣé mo nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn àti Múyìwá ní ọjọ́ yẹn it's just a coincidence so i'm surprised nígbà tí mo rí bó ṣe ń pè ó yẹ in fact girlfriend ẹ bàjá gan ọpẹ́lọpẹ́ pé girl yẹn trust me you understand so I'm also bí ìwọ lè fẹ́ na you know can't date you I trust him. anyways oyin ọ̀rẹ́ mi ti sọ̀rọ̀ stop calling me except to tó bá ní kò tó fẹ́ bá mi sọ tó wá important. wá ọmọ babe mú fọ́ fún mi. ọ̀rẹ́ so ìwọ tẹ̀lé máa ń fi fóònù disturb guy. wàá máa ṣe bí ìgbà tó jẹ́ pé òun ló pè ẹ ló kọ fún ẹ. lọ́jọ́ lọ ìwọ ló kùn ẹ̀bẹ̀. àjàlá tánu. wà ó wà ó ó kọ o. ẹ má bí i lọ. Yàyà, the pussy boy is holding me down. And um, just like looking almost ọmọ as tẹ kàṣíwá so i was not very surprised because nípa àwọn colleague mi my friends and every other mm. person. Ah, ti class rep You were back. yes sir so you got it so i was very surprised ọ̀dọ̀ mi ò sí níbẹ̀ wọn á ní ọ oh, ẹ máa ṣe mistake bẹ́ẹ̀ àgbà tí ẹ̀yin pile up àwọn kìnìyẹn ẹ misplaced ẹ misplaced kan something to. So láti yá wọn bẹ́ẹ̀ sí. gbọ́ obìnrin tí ẹ. why because o mọ ọwọ́ wẹ̀ débi pé wàá bá gbà jẹun. mo àwọn tí mo mọ ọwọ́ wẹ̀ sàn. Ah, irú ọwọ́ bẹ́ẹ̀ yẹn kọ́ ẹ tí ọmọdé bá mọ wẹ̀ á bá gbà jẹun gbogbo àwọn tó rí pé wọ́n ń jáde in flying colours yẹn tó ń jáde ní sukùl tó ń ṣe dáadáa tí jẹ́ pé gbogbo nǹkan kan ó kàn ó kàn ń ṣẹlẹ̀ sí life wọn freely in a good way yẹn wọ́n mọ̀ wọ́n wẹ̀ ni bẹ́ẹ̀ ìwọ ò mọ̀ wọ́n wẹ̀ kí ló ń dijú rìn bẹ̀rẹ̀ àfẹ́ kò díjú yàtọ̀ kò lajú yẹn sílẹ̀. result ẹ kò sí nǹkan tó ṣe ó pààyàn pé méjì ni. ṣé o lè dùn àlọ́ ẹ̀? result ẹ tó wà ní báyìí ti bá wọn jáde wàá pélé rẹ. ẹ wò iye tó wà ní báyìí ẹ gangan ló fẹ́. ìwọ wá ní láti mọ wọn wẹ kó tó lè rí ìtò wa àbí gbà. kò yé mi ẹ jẹ́ kí wọ́n gbé fáyìn. jẹ́ kó yé mi tẹ̀lé ọ̀la bàbá tó jókòó wájú ẹ̀ nígbà ìkẹ́kọ̀ọ́ lórí ilẹ̀ pàmò nítorí ẹ bá mi jáde tó bá ti bá mi jáde tó bá mi rìn tó tó jẹ́ alábàárẹ̀ fún mi tó múnú mi dùn orí gbogbo ọ̀nà tó wà láyé ni màá fi mú inú ó wà bí yóò grade a ni kò sí nǹkan tó fẹ́ tí mi ò ní ṣe fún ẹ. that's not possible i'm so sorry that's not possible tó bá jẹ́ wípé nǹkan tí mò ń rò lọ́kàn ló wà lórí ọkàn tí mi ò kò possible náà. àwọn ẹgbẹ́ yòókù ń ṣe pẹ̀lú àwọn ọ̀lẹ́jọ́ rà tó wọ́n dẹ̀ ṣe dáadáa tó o bá ṣe ẹni ọláwà àgbẹ̀ campus ẹ má ṣe bẹ́ẹ̀. àwọn akẹ́kẹ́ pẹ́. possible. possible. possible now. Ah, ṣe máa ní pé kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn náà. next. Ah, ẹni ẹni sùúrù ah, ẹ jẹ́ jẹ́ ká tiẹ̀ tiẹ̀ try láti dá lọ́ọ̀ papọ̀. dialogue yẹn gan lè ní fẹ́ ká lè fi. but no ẹ wò ṣe mọ̀ nǹkan. do you understand what I'm saying? yes I understand you you, you know ẹ mọ̀ kí wọ́n ṣe fún mi sára. ẹ bìrì gan báńkù lẹ́nu náà. kí ló fẹ́ fà káàdì ìṣẹ́ mo fẹ́ transfer owó oh my god why are you insulting me i'm a professor you know how much i earn in a year you know how much i earn in a month you know how much comes to my purse every year as a professor of this great university. No, you don't insult me. Tó bá mọ iye àwọn ọmọ tí ò ní ìyàtọ̀ rẹ ní lọ́wọ́ skul tèmi kì í sanwó skul wọn wọ́n pọ̀ rẹpẹtẹ. So I don't need your fucking money. Like seriously? Yeah, what I need is your fucking self. I'm so sorry, I'm out of here. I'm not gonna do that. Ló ṣẹlẹ̀ gangan ló yé. Ṣèlérí very ìmọ̀jú àti ọkùnrin nìyẹn lẹ́yìn ìwọ̀n tó yí lọ yẹn ṣé ó bọ́ síbò kéèyàn mójú kúrò ní ìlú ìparí? Ẹ́ kó dẹ̀ jẹ́ kó wá sínú ilé ayé bàbá kínú bàbá máa dùn tọ́jú alẹ́ kó lọ wò wá wá pẹ́ skul yìí ah, ó tẹ́ni ọlá ó máa pẹ́ skul yìí ọlọ́mọ àwọn pòkù ló ń sọ̀rọ̀ wá pẹ́ torí òní jáde. rìsọ́ọ̀tì ètò da inú àmì èyí tí ò da ibi ló wà ilé ìlú àgbàjáde àfikún. ẹ̀ka sọ̀rọ̀ ẹ̀ka àwọn iṣẹ́ kúrò ní báyìí ó dàbí bàbá yìí ó ó bú sọ̀rọ̀ yàgbàyà bàbá yìí ó wọ́ mi lẹ́kọ̀ọ́ àlọ́lọ́wọ́ gbà kí fẹ́ bàbá wọn ni àlọ́lọ́wọ́ gbà lòun ló wọ́ sọ̀rọ̀ yàgbàyà bàbá yìí ẹ̀ náà ó lágídí bá mi lò lágídí kan ni ó ní náà ó ní náà pé bàbá mi jẹ́ wọn ní ìmúdẹ́ni ló ń ṣe bàbá ọmọ burúkú yìí o ẹ máa jáde máa bọ̀. ìfẹ́ ló wà lọ́kàn mi o ta ló ní kò sífẹ́ láyé ẹ bá mi wá mi ò rí o bá mi lọ dákun jọ̀wọ́ i'm loving you dúró mm. mi náà fẹ́ jó mo máa mo máa mo máa jó béèrè fẹ́ dé o mo máa mo máa ṣe o. Love is, love is, love is beautiful. Ìpinnu mi lálátakò mi. À ń béèrè lédi kan tó ń pè ní Tẹ́ni. Tẹ́ni Tẹ́ni. Ho Tẹ́ni Makanaki. Ṣẹ́ni tó bá yẹ pé Tẹ́ni Makanaki lè ń béèrè yẹn ṣe problem. Ṣẹ́gẹ́t tó bá yẹ pé ṣòlẹ́fẹ́ gbé wọnú skul yìí ẹ lè gbé ṣòwò bíbá lẹ́yìn àwa àwa làwa ní campus ṣé nǹkan tí mo sọ ti yé yín tó bá yẹ pé ṣòwò ni ẹ yẹ káwa mọ̀. tẹ́ni là ń béèrè lánàá tẹ́ni. iná mò ń sọ tẹ́ni makanaki náà ni àtà ilé olókìkí lẹ́ ń béèrè. mass communication department là ń béèrè. tẹ́ni mass communication. ṣẹ́rí ẹ̀dí pàkì ẹ̀ bá fẹ́ ṣe nínú skul bó ṣe wà ní àwa làwa ń yẹ bóyá ẹlẹ́yìn ọkùnrin tẹ̀kàn fún mi bóyá ẹ fẹ́ da yẹ̀pẹ̀ sí ìjọ ìwọ̀n ẹ̀mọ́ olùkọ́ báyẹn àwa ni bóyá ẹ̀dẹ̀ lé ọkọ̀ tẹ̀kàn fún mi bóyá ẹ̀kọ́ fẹ́ dáa tẹ bá fẹ́ wọ skul tẹ fẹ́ wọ kì í fẹ́ wọ skul ẹ̀ nígbà normal process tẹ fẹ́ gbà wọlé àwọn náà làwọn àìjẹ àwọn làwọn aṣọ. Mr. Eh, eh, Asho. Sorry, about the correction ṣé o confam. Sorry, Mr. Oh my God! you! I miss you, I miss you so much. <laughs> You're looking good. Oh, thank you. <laughs> but no, I, I love your goatee. No, no. Like seriously, you came all the way from your office. Eh, they pay me. I wanted to That's surprise you. Like, like seriously, I wanted to surprise you, and I, I've got some goodies for you. Oh, thank <laughs> you. um, sorry. Uh, uh, Mr. Uh, confirm. Uh, I think I have some cash. Uh, okay. You can take this 100 naira. You can you can manage. You can. Hey, hey! Ara fún mi náà gbàtẹ́sí lẹ́ ń béèrè tẹ́ni mímọ̀ wọ́n àwọn tẹ́ni kéékèèké lẹ́ ń béèrè mo rò pé àwọn tẹ́ni gidi lẹ́ ń béèrè ni so ẹ tẹ́ni tẹ́ ń béèrè ni mo wo ẹ̀ ń béèrè tẹ́ni mascom ó yà mí lẹ́nu náà èmi lẹ́ ń fún hundred naira. kí n tèkì ní easy ẹ lè bá wọn sanwó èmi hundred naira. ṣé student school náà lele. ẹ wo ẹ fi ẹ fẹ́ mi hundred naira. so uh, ẹ ní àwọn rí france báyìí ní school yìí so school yìí máa ń gbà àwọn idiot báyìí ó yẹ kí yẹ kẹ́ one of my childhood friends. oh no no no no no no no this is. oyin. oyin. yeah. come on give me some sugar. um, wow. this is my friend. Um, wọ́n ṣe post ẹ̀ wá láti New York. is our. He has been in the United States of America for the past 15 years. You know, he's our new regional manager right now. This is Femi all the way from New York, and this is my sister. Uh, Teni wow. yeah, Olanyika Johnson. Johnson. You know, the Johnson's family. She, I know, right? You, you, you can't be wrong. We are always beautiful. Nice, <laughs> I know that. I can see that. What's up, Teni? How are I mean, you're looking good. What's going on with you? I can see. Wow and everything. Are you a model? Really? Oh man, you look like one for real, man. I mean, I'm talking about like uh, Selena Gomez and Cardi B and people like that. Blushing. You understand? No, my blush. But for real, uh, let me tell you something. Eh? If you sing, I'm telling you the truth right now, man, you're gonna be good more than Kim Kardashian. Oh my God! For real. Love is, love is, love is what I want. Yeah, yeah. But my principle is holding me down. Yeah, yeah. Love is, love is, love is beautiful. Ìpinnu mi me, mi. Love is, love is, love is what I want. Kẹ́ ẹ̀ anybody tó date ní campus. See anybody tó ń date ìdásáré. Ah, ok nígbà tí ò sí anybody tó date kí ló wá dé tèmi find it difficult láti penetrate sí life ẹ kí ló dé tó ń reject nígbà ní ṣe pé bóyá ah, I will be disturbing somebody or somebody will be disturbing me ah, ọmọ i'm a professor on this campus kò yẹ ká dàmsí wá nǹkan tó tó tó bí o tó tó ní rúùmù yẹn kò dàmsí wá tì í. Ah! ẹ jọ ah! orí bákan orí bákan o. Jerry, there are lots of sweets on the way to inú sùúrù yẹn ṣé tó ga nàbí ètò kùnú èyí tó níwájú àbí ètò nẹ́yìn tákúrẹ́sì ẹ̀ pé ṣé ọmọ tó kẹtọ nàbí ètò straight wọ́n bá ẹ̀yẹ ká gbàgbé ọmọ yẹ ká move ahead ọ̀rọ̀ yìí ò ẹ jàre kò yé ẹ ó mọ̀ pé tó wu ni ló wu ni ó wù mí ni èmi náà mọ̀ pé oríṣiríṣi ló wà àwọn freshers wà àwọn tó hundred level gbé kò síbi tá a náwó sí tá a lè mú àmọ́ ọmọ yìí nìkan ló wà lórí ẹ̀mí mi kò yẹ kí n wá nǹkan tí kò yẹ kí n rú ọmọ ẹ wá jẹ́ problem fún mi láti get something has to be done something has to be done. Okay, sir. Yeah. And make sure that I can move that one now. Like if one go ahead, cash in what I wish. Order in that one need. I don't move forward. Ah! Nígbà tá a ṣe pọ̀ nípa àwọn èyí tí ò lé ní rẹ̀ ni màá fẹ́ ká ṣe. Oríṣiríṣi nǹkan la lè ṣe àmọ́ mi ò fẹ́ ìtawà ṣe tí ò ní ní good result oríṣiríṣi mo lè dánwò àwọn ẹjẹ́ kí n mú níbi pẹlẹbẹ hmm. everybody has his price ọmọ yẹn á ní àwọn nǹkan kan á ní àwọn èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ tó yẹ pé ó gbà tiwọn wọ́n dẹ̀ gbà tiẹ̀ ohun tí ò ní jẹ́ pé kò ní fẹ́ kí nǹkan kan ṣe wọ́n. Hmm, ẹ̀gbọ́n àbúrò ọ̀rẹ́ nǹkan kan ṣùgbọ́n nǹkan bẹ́ẹ̀ ìdí àjà wọn jẹ ìdí àjà wọn jẹ chaka chaka chaka chaka kàn já wọn jẹ tá a bá ti já wọn jẹ yẹn a máa wò pé ah bonikini ti wá kí ló ṣòwò ẹ wá ṣe kinní kan ẹ jẹ́ kó mọ̀ pé iná tó ń jó èmi ni mò ń da iná yẹn ẹ tó bá ti wá mọ̀ pé èmi mò ń da iná yẹn a máa bọ̀ àwa bẹ̀bẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi àwa náà sọ tá a fẹ́ <laughs> àwa tí wàá sọ tá a fẹ́ yẹn tó ti fún wa ní tá a fẹ́ àwa jẹ ọwọ́ ẹ hmm. a lè jẹ́ kí náà yẹ jó púpọ̀. nǹkan tẹ́ ń sọ ní sí ni pé ká ṣe ká máa fi signature nítorí ẹ ká máa fi tó tó tó sẹ́yìn. ẹ jẹ́ ó mọ̀ ẹ jẹ́ ó mọ̀. consider it done sir. ẹ mọ̀ pé kò síṣẹ́ tẹ fún wa tá a ṣe fọ́ five six lé lórí. wọ́n lè mọ̀ pé ẹni tó tó ṣe kan ló ń ṣe ló ń ṣe náà máa ń jèrè nígbà àgbà. ẹ̀yẹ lọ ṣe ẹfẹ́ mi mo fẹ́ gbúrò mo fẹ́ gbúrò ẹ ti ń gbúrò mo ti gbọ́ ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ pápá. my principle is holding me down. Yeah, yeah. Love is a beautiful thing. Ilé ayé ṣá láti bá. I wanna see you every day. Má fi fẹ́ pamọ́ fún mi o. I'll give you everything. Ìfẹ́ rẹ ló wà lọ́kàn mi o. Ẹ wọ́n mi wọ ṣé So I won't be able to do it. Nikin, kí ni? Ṣé ibi bàtà tó ti ń bọ̀ o ò lè dé chain ẹ̀ ń bẹ̀? Ká ṣàlè mọ pé boyfriend ẹ ló ra fún àti rí àti mọ̀. Ẹ̀ẹ́ ó ga jù ìyàwó ìyàwó. Hmm ọláyínká ìyàwó fẹ́mi ó ga káṣá lè mọ̀ ṣá ipe boyfriend ẹ ó ṣèrọ customized chain fún àbí ìtorí ẹ ló ṣe ń flaunt ẹ ẹ jẹ wọn mi kanna ṣe kanna bí kanna àṣà ẹ dára bí bá mi fi iṣu kẹtì. Ah, bó tiẹ̀ jẹ́ pé wọn ò tí ra customized chain fún wa àbí ọ̀tọ̀lùwà níwọ̀nba. Hmm, hmm. ó ga jù kò yé fi nǹkan tí boyfriend rẹ̀ rà fún ẹ kò yé fi là wá lójú mọ́. ní agbára ọlọ́run èmi àti bébí mi àjọ máa ń lọ́ra wa pẹ́ pẹ́ pẹ́ yeah i'm not gonna stop loving him. Hmm. yeah ẹ wo ẹ ṣáà bá wa kiri chain wa sí mo dẹ̀ mọ̀ very soon i'm going to invite you guys olúfẹ́mi wẹ́ ọ̀láyẹmí so please can you. I'm loving you dúró mm. bínú fẹ́ jó mo mama, mama, mama jo. máa jó béèrè fẹ́ dé o mo máa mo máa ah bọ̀bọ̀ yìí lọ́ọ́ bẹ̀ o kíní kan kíní They are very jealous. Why are they jealous? I mean, you are my baby, so I will do anything for you no matter what. Yeah. This is I not even much. As in, kò tó kankan. See, let me tell you something. I love you so much. I know that. And I love you too. And uh, mi lè parọ́ fún I will do anything for you. Olayinka, oh, see, um, I love you so much. Only Monife from the bottom of my heart. I love you too. And I'll cross the ocean for you. For you. Wow. I'm saying this because I want you to know Mveko more like for real. Do you know that I really do love you too? And um, there is this thing I would um, want to tell you. I'm afraid. Why? I don't want to lose you. Oh, come I on. don't Miss ever F want to lose you. Mi ò fẹ́ kó fìgbà kankan fi mí sílẹ̀. Oh my God. To bá fi mí sílẹ̀, mi ò lè get bearing me. I can't get my life. Oh God. Do you want to hear the truth? What? There's nothing that will make me leave. Mi ò fear left for any reason, baby. Because, oh, see, hmm, let me tell you something. Huh? For anything, huh? tí o bá tẹ uche ti ẹ̀gbọ́n ẹ̀ as in like because of your brother like I know him he's a very good friend of mine so kí ló fẹ́ mú mi tí màá sọ pé mo fẹ́ fi ẹ lẹ̀ for what why will I leave you that means I'm betraying my own good friend yeah I understand you hear what I'm saying right mm-hmm. so mo fẹ́ kó mọ̀ like from the bottom of my heart truly sincerely that is just the only one thing that I need like má fi mí lẹ̀ tó bá fi mí lẹ̀ mo lè kú nǹkan lè ṣe mí I don't want you to ever leave me baby please I beg of you. let me tell you something I'm gonna say this again again and again. As in, I'm looking into your eyes right now. I'm saying it from the bottom of my heart. Like, mo fẹ́ kó mọ̀ mo nífẹ̀ẹ́. I want you to kind of feel Hallelujah. Thank you very much for being here. I'm not happy. Inú mi ò dùn rárá. Ẹ̀rù pòfẹ́sọ̀ níyì àtàwọn gáǹgẹ̀ ó ń bà mí gan-an. Ẹ̀rù ń bà mí But mo ti make decision mi. Mo máa ní láti kúrò kí n kó lọ sí àdúnní hall ṣe mọ̀ pé ìbẹ̀rẹ̀ security bẹ̀ tight ju bíbá yìí lọ àbí kí lè fi o. wo káàtẹ̀ ní mi ni wàhálà máa fi skul ilẹ̀ ni máa filẹ̀ ni o ah, ah. dànkí nǹkan burúkú kó wá ṣẹlẹ̀ sí mi ó tẹ̀ ń try. Ah. ṣé ìwọ̀n tẹ̀ wá ń try láti sún sí mi pé kì í fẹ́ professor. kò ṣáà possible kì í ṣáà fẹ́ professor àbí ẹ wò ó dàbí pé màá lọ rìpọ́ọ̀tì wọn má lọ rìpọ́ọ̀tù wọn fọlọ́pàá. wo jẹ́ kí n sọ kí ni o fẹ́ ṣorí tó bá lọ rìpọ́ọ̀tù wọn láàárọ̀ kó tó tó alẹ́ ọmọ àtún wọn sílẹ̀. àwọn pọtitíṣà yẹn náà ló lò wọn. kò tó ló sọ àwọn politicians yẹn àwọn náà ń back àwọn people up so tó bá ní pé òun lọ rìpọ́ọ̀tì wọn fáwọn ọlọ́pàá bí ìgbà téèyàn ń fẹjọ́ ìkàsùn kan ọmọ nǹkan tí màá sọ fún ẹ bóyá kò sọ fún Fẹ́mi kó wá sí campus for now ok kó tiẹ̀ má yọjú rárá àfẹ́sí ọ̀rọ̀ yìí tó máa fi lójú ṣó ti yẹ kó má yọjú rárá. Ah, like seriously. kẹ̀dẹ̀ fún mi ló wá pè mí ìrìn. Hello darling. What's up? Mo lọ sọ pọ̀ tani ìwà ti tani níyì. ókè ókè ókè mo ń bọ̀ mo ń bọ̀ fẹ́mi máa wà pẹ̀lú níyì. fún mi ló jẹ ìfẹ́ jẹ gbóngbẹ bá ń gbẹ mí bèbí fún mi lómi ìfẹ́. sórí nǹkan tó yé mi lẹ́nu sórí àwọn méjì ilé dúdú ilé pupa bọ́ọ̀lù yìí bọ́ọ̀lù yìí blé. ẹ jọ kí ni big deal. jọ ṣé ìwọ ìwọ pupa. no no àwọn rárá ìwọ jóná náà yóò wò rí. kílẹ̀ bí ẹ wà nínú èjì. bọ́ọ̀lù ìblé bọ́ọ̀lù ìblé. ìwọ o kò kò fanta èmi kò kò fanta èmi kò. Hey, what's up? What's up, babe? What's going on? Babe, mo very. rí ẹ. Àwọn guys keep me company Yeah. Like, we been here all day. Ṣé o, olùwájọ́ ìwà ni? <laughs> no more okay ẹ̀yin ṣá wa okay ti ẹ yeah no problem so um, babe ìwọ ọgọ ló wà important sí mi ìwọ ni mo fẹ́ rí i want to see you. join us now. Hmm, I mean, one point, guys, I'll be back, you know. No, I'll be take it out of Okay. We Money number one want now. Eh, yes, now. What? Yes. What? Yeah. What? What? No, I know. Yeah. Kí ló ṣe pẹ̀lú àwọn guys yìí? I mean, wanting to keep me company when you were not here. So, I mean, I just... don't care. Oh, mọ anybody no no, be by. ló ń ṣe pẹ̀lú wọn? Are you okay? I mean, they I mean, they are just my friends no. and we are just. Nísìnyí, mo mo ń gbọ́ lẹ́kọ̀ọ́ tó ń sọ pé o ní nọ́mbà Yeah, mo gba nọ́mbà the other guy. I mean, I can call them, we can hang out. And... your phone? ní fóònù ẹ. Ilé ayé ṣáà láti I wanna see you every day. I mean they're just friends. I mean ibi by now mo ti I don't want to see you with those people. Má pè wọ́n tó bá pè é kó block number wọn. Ṣo ti gbọ́? Let's go. Lọ́wọ́ ní mọ́tò jẹ́ ká lọ. O ti ń bínú nìyẹn sin, right? I'm sorry, I'm sorry. Let you go. Lọ́wọ́ ní mọ́tò jáde. Jẹ́ ká lọ. Can I just say something? bí náà fẹ́ jó mo ma mo ma mo ma jó béèrè fẹ́ dé o mo ma mo o. Love is love is love is beautiful. Oh Oh baby. Oh yeah. Today was fun, right? Mm-hmm. mm-hmm. Everything that she made was so fun today. Mm-hmm. Mm-hmm. And guess what? What? I can't wait to have you tonight. Have me. Yeah. I, I don't get it. What do you mean you don't get it? See that bed right there? Mm. I can't wait. I can't wait for you to jump on that bed. As in, I can't <laughs> wait for you to be on that bed so we can, you know what I'm saying? I don't still get you. What do you mean? What do you mean I still get it? Okay, do me a favor. Okay. Dash it by. You go into the bathroom, mm-hmm. you take a shower, mm-hmm. just tie a towel. That's all I, I needed. And when you come back, ah, kí ni about ìjọba bọ̀ ẹ̀ eh, wà fẹ́ kú lálẹ́ yìí ẹ́ eh, wà fẹ́ kú lálẹ́ yìí. going to win you. you say what? yeah I'm gonna win you. ah no <laughs> you will win me. Eshe. Kí là ń sọ Without a state. Without what I'm saying. Eh. ò oh, lè win. Win ń bo. Ikú ni èrè ń ṣe. Like ṣe ìnìkúlára pèsè ìgèdè ikú ni. ta ló kọ ikú ikú nèrè ẹ̀ṣẹ̀ ta ló wọlé who came into my house. Okay, I got it. I got it. Um, ah, you know what, baby? Hmm. Um, uh, you get. Um, I won't be able to sleep here tonight. Shall you eh? get? So I have to like rush down to the hostel who are very very important. Baby, very very wait now. Mashele, don't do that. Ṣé ṣé pẹ̀lú ikú lè rí Don't worry. See that is just the right call me. Torí the way I'm feeling right mo ti mu àgbo mo ti mo alẹ́ all those things that will make it you feel okay, me. Okay okay no problem mm, okay but. You mm. know I mm. can always come here some other time. Um, okay, okay, no problem. But promise, promise me. Okay. Quick, quick. Quickie. Quick, quick. Quick, quick, right? Yeah. Not worry. Are you sure? tú mi Me, ò mi ò quickie. Me, ò lè pẹ́ mo promise. quickie ah pẹ̀lú gbogbo eléyìí. quickie. Ah, inú mi lálátakò mí Love is, love is, love is what I want. For the first time you have come into my office smiling. You know that makes you look more beautiful. We should pay your name. Why can be that beauty in you, the beautiful girl that you are? You see, I now see reason tí mind mi ò ṣe kú lọ́dọ̀ ẹ tó jẹ́ pé ojoojúmọ́ ṣáà. my office, baby girl. Thank you very much, sir. Èmi know, rí i pé bí mo ṣe wọlé I'm just smiling. Professor um, Adéwọlé Akànbí Adams. When you call it Wawa to the it. or the pleasantly, you know, it's you, you sound so romantic. Kilo ló dé tó jẹ́ wípé kò fi ṣe gbogbo àgbà? ló máa ń yíwá àgbàlagbà pòfẹ́sọ̀ ṣé mo pé ibi téèyàn bá ti lérò pé èèyàn máa bá ọpọlọ níbẹ̀ téèyàn bá bá a gọ̀ ó máa ń dúyàn kan ṣá gbogbo àròkò tẹ fi ránṣẹ́ sí mi pátápátá I got them it was delivered but it disappointed me gan because I behave childishly kilo kí ah dé. àgbàdo ayé náà ah no no no no no no. ẹ fọ́ bọ́ọ̀bù mi ọlọ́run mo fọ́. ọ̀rẹ́ ah! àwọn yorùbá àwọn àgbààgbà wọ́n One ajá tó rí kòkò tó ń gbó ìwọ lajá èmi ni kòkò wọ́n ní ajá tó rí kòkò tó ń gbó èṣù ṣe kókò ajá tó ń gbó yẹn gangan lèṣù ṣe wọ́n wá ránṣẹ́ sí kòkò kó wá jọba lápáta kòkò wá ń sunkún wọ́n ní kí ló ń pa kòkò lẹ́kún ní àtẹ̀ràn ah, àtẹ̀yàn oúnjẹ òun ló ń ṣe tó ń bá jọba lápáta nǹkan á ṣe lọ́gbà ẹ̀rọ ó mà ti tọ kámẹ́rù mọ́lẹ̀ o èmi ló fi fàájì sọ̀rọ̀ sí báyìí. ó mà dá fẹsẹ̀ kò fẹsẹ̀. ó mà dá ọ. ìgbà tí mo ti rí ògbọ́n yín funfun mo ti mọ̀ pé babaláwo ni mo rí kí ló dé tẹ̀ ẹ̀kọ́ ọ̀fọ̀ kí ni mo ti sọ. I won't insulted you. I have not. gbogbo mi tó sọ dé ó ti yé mi. thank you. ẹ̀bùn ẹni sọ̀rọ̀ nígbà tí mo ti ẹ̀ ń bọ̀ ń báyìí <laughs> gbogbo àwọn ọ̀wọ́ ọmọdé tẹ̀kọ̀ wúyẹ ẹ̀rín kàn ń pa mí ni àwọn ọ̀rẹ́ mi kan ti ẹ̀ ń bi mí pé ah kí ló ṣẹlẹ̀ I could not tell them but bí mo ṣe wá síbí báyìí dialogue tèmi àti yín bá jọ sọ òun ló máa determine if I'm not going to tell everybody in the campus tàbí kó wà láàrin èmi àti yín. tó bá dánwò wàá dọ̀tàn ọdún mẹ́wàá lónìí òkú kan bọ́ sí torí ò ní graduate. Hmm. kí ni ó fún ẹ̀yin ní assurance nípa máa lo ten years níbi tó jókòó sí ẹ. I am not intimidated by you. thank you ọláyà ṣùwárí àyà nínú yẹn ibi tó máa sún ẹ dé a ò ní láìkẹ́ a ò ní láìkẹ́ ajé ẹ ti rí kòkó ti gbó. Mm. mo wà very very sure like i'm very very sure pé torí ẹni tó bú yẹn ni máa ń ṣe ní kawari àwọn i'm very sure abeg leave me alone jare mi ò dé fẹ́ wàhálà o ṣé mo káwọn náà exit mi ò dé fẹ́ wàhálà mi ò fẹ́ jà sí níta tọ́ nínú ilé nínú school please can you just calm down jẹ́ ká débẹ̀ náà nà ah. oh good afternoon sir good afternoon sir. mo ń bọ̀ ṣòtìrí ẹ̀ méjèèjì ìròyìn ti kàn bá mi look ẹ jẹ́ kí n sọ ṣé ẹnu yín ti mú jù wọ́n ti máa ń report yín fún mi ní gbogbo ìgbà bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ tẹ̀ máa ń ṣe káàkiri inú campus ẹ ẹ jẹ ẹ ẹni ẹ lọ ẹ máa lọ sọ́fíìsì dèmi sorry sorry ẹ máa lọ sọ́fíìsì dèmi don't sorry me mo ní kí ẹ lọ sọ́fíìsì ẹ ní sorry sir wọ́n ní bákan náà. Joe, I don't want to encounter any problem. Everything about me already, sir. Surely your case, dear as long as mo ṣe jẹ́ olórí nínú skulu hmm, mo fẹ́ kó fi ọkàn balẹ̀ kò sí nǹkan kan tó lè ṣe ẹ́ kò sí nǹkan kan tó lè ṣe ẹ́ ikú kan ò ní pa àgbà ká má bàa po olórí ẹ̀ ń bẹ̀ sọ̀rọ̀ mi ti yẹn ṣe just take it easy kò sí nǹkan kan tó máa ṣe ẹ́ I promise you that olùgbọ́n máa dé no problem ah ìwọ máa ló ń tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àtẹ́ǹdì sí i báwo ni ṣé wà ok kí ló dé tójú yín wá ṣe kinní báyìí. Um, ọ̀rẹ́ mi ló ní káwá bá yín sà eh, bẹ́ẹ̀ ni nípa ọ̀rọ̀ Professor Adams ni. ẹ Professor Adams ló ṣe. ẹ wo ìdúró ìbọyé ń ṣe pẹ̀lú ọ̀rẹ́ mi wàhálà tó ń fún ó ti pọ̀ jù wàhálà tó ń fún ọmọ yẹn ti pọ̀ jù yẹn tẹ́ni nísìn tẹ́nísì ó ti gbà láti kúrò nínú hostel wa. ó fẹ́ kó lọ hostel báwo. ẹ na lọ sí hostel kò mí ó ti sọ fún mi ní kò ní ìjẹ́ pé kó dúró àjẹlé ẹni ṣòkòtò ó náà lọ sí Calabar níbo lo wà tó rí jẹ́ ẹlẹ́yẹ ó ní irọ́ o pé àfi lọ ni ẹ dẹ̀ mọ̀ tẹ́ni tí bá ṣe máa fẹ́ tàwọn náà ẹ wò Professor ẹ bá wọn bá Professor Adams sọ̀rọ̀ wọn làwọn ti pọ̀ jù kí ló dé ṣọ́ọ̀ nìkan lọ́wọ́ àánú kámpọ́ọ̀sì mi kí ló lè tó yìn. Professor Adams though ọ̀rọ̀ ẹ̀yẹn gan ti ń is becoming too rampant nínú skúlì tó yẹ pé oríṣiríṣi report ni mo ti ń gbọ́ pa but the only thing ni pé ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni but àwa nítorí pé ojú ọ̀rẹ́ mi kí n má lè ṣiṣẹ́ mi bí iṣẹ́ but ẹ má ẹ má wọrí mo promise yín màá màá wà àkọ́tì màá ṣe sí yes ẹ máa lọ sí no problem màá ṣe nǹkan sí. One long day is falling down, falling down, falling down. Mondoyas, come in, come in. Come in, please sit down there. Oh, no, baby, oh no. Ṣé o tún wá insult mi ni àbí wo ló wá ṣe ń sẹ́? No, because ó lè jẹ́ pé ìtijọ́ ẹ̀ ló wá parí ẹ̀. No. I just want to know. Mm, come to baby. Ṣé mo kàn? Ṣèbí nǹkan tí mo bẹ̀ sọ tẹ́lẹ̀ nìyẹn. You're not saying come to baby. Ṣèbí èmi sọ pé you come to daddy. Jẹ́ kí daddy take care Now you are saying come to baby. Nǹkan tó yẹ kó ti ṣe síwájú kó ti níyì dáadáa. I'm so sorry. Ṣé mo ké? Ọmọdé òkè mi kò jẹ́ kó máa rìn lọ́wọ́. Yorùbá má jẹ́ kó ra ẹ̀ lọ́wọ́. Ó tètè rá mi gbogbo ara pa ẹ̀. I'm just so sorry. Oh my God. I'm so sorry, sorry. Oh my God. Yeah, you got me. You got me, baby. Yay! Nǹkan tí mo kò ṣe náà ni tẹ́lẹ̀. Wait, wait, wait, wait, wait, wait. Did, did you see what I saw? Yes. I saw That. Oh, oh, oh, but oúnjẹ wa láti wá bẹ yẹn ti set mi o. No, no, no, no, farabalẹ̀ o. I, I, I, nígbà tí o mọ̀ pé òun bọ̀ gbé pa ó dẹ̀ máa ṣerú nǹkan báyìí kí ló dé tó mú photographer dání you ah. want to implicate me o ṣàfẹ́ lé. ah why would I do that why would I do that. ó ṣe kí o ṣe wá jẹ́ àsìkò tó ń bọ̀ bí ni ẹmọ kan kàn gbé kámẹ́rà tó dẹ̀ yá mi ò dẹ̀ rójú ẹni náà. Ah, this ah. must be the hand girlfriend. No, I don't have a girlfriend. I don't have a girlfriend. You know what? I don't have a girl on the campus. Ìwọ ló ní boyfriend tí mo lè mọ̀ pé ìgbẹ́ òdò sí pé bí mo ṣe ń ṣe bí mo ṣe ń ṣe sí ẹ̀. Kò possible àwọn girlfriend yìí ni. Ó lè jẹ́ pé bóyá àwọn tó ti wà nínú eh, campus yìí tó ní crush eh, on you. Mi ò ní ah. girlfriend on campus. I don't have them. Oh, oh, tó bá dẹ̀ jẹ́ àwọn court boys yẹn ni. Anyway, I know how to deal with those ones. Tó láwọn tí wọ́n ṣe sáwọn yẹn. But you see what you're going to do for me. Okay. Uh, to go to your boyfriend. Okay. Go o go lẹ̀, go o lé ọ, kó o fi mọ̀ tó bá ti ní àwọn fọ́tò yẹn lọ́wọ́ ẹ̀ and you know you know ike obìnrin ni kò lò kò dẹ̀ ní sọ pé ó destroy àwọn photograph. ok ẹ mọ nǹkan tó yẹn náà máa ṣe fún mi àwọn girlfriend àbí bí àwọn tó ṣe bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ máa fẹ́ ẹ try láti láti pè wọ́n ó ní ìjẹ́ àwọn náà ní sókè gba picture yẹn jọ nítorí ọlọ́yin mi lórí ìdíwọ́ ọ̀dọ́ ìpinnu mi lálátakò mi yẹ. Love is, love is, love is what I want. Yeah, yeah. But my pussy poo is I me. Love, right? Yeah, I know. I don't even know. Shut Oh my goodness. Mm, she could see phone or what is this? Oh my God, Sheila. Jen Law will. General. okay. I'm gonna go check that Jen. I'll be back later. Mm okay, baby. Oh, no, check that Jen. I'll wait for you, okay? Alright, I'll be right back. Alright, darling. Love you. Okay. Love is, love is, love is beautiful. Oh, you give me to the latter. alátakò mi. kí ẹ̀ kọ́ sọ fún fún mi síta ó ní kó But my principle is holding me down. Yeah, yeah. Love is love is love is beautiful. Baby! Baby! Baby! Love is love is love is what I want. Yeah, yeah. But my principle is holding me down. Yeah, yeah. Bí mo roko bí mo tajòdò, fún mi ló jẹ ìfẹ́ jẹ. Kí ni gbogbo jàtijàti tó ń ṣẹlẹ̀? Ẹ́ ta ló fẹ́ pa mí lọ́mọ náà? Ẹ lókè àkúnlé. Ẹ jọ mo bẹ̀ ẹ́ ni. Níbi iṣẹ́ yín, ta ni òun àti Fẹ́mi jọ ní gbólóhùn aṣọ? Àbí tán jọ ń du ipò? I don't know rárá sá o ṣe ti rí fẹ́mi tẹ́ ń wò yìí níbi ṣe mọ̀ pé àtàwọn ẹ̀ríkà wọn ti gbé wa everybody ló láìkẹ́ látòrí ọ̀gá wa títí dórí cleaner gbogbo wọn pátá ló máa ń láìkẹ́ ló máa ń show love sí so kò wá possible kò wá ní gbọ́nmi sí omi ò tó pẹ̀lẹ́ anybody níbi iṣẹ́ ibi tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ kò yé mi náà. don't tell me that don't tell me that wípé bí iṣẹ́ yín ṣe tóbi tó yẹn kò lọ́tà ń bẹ̀ nǹkan tó ń try láti sọ fún mi yẹn ẹ̀ tí ò bá lọ́tà ta ló wà jọ̀ ń gbóngbó lórí. ẹ́ ó dẹ̀ sọ pé kò lọ́ta èèyàn kan máa wà láàrin ibẹ̀ tó ń bá du ipò bóyá o notice ni. lókè àtiwọ́ ni ọ̀rẹ́ ìyàwó. jọ níbi tọ́rọ̀ dé dúró yìí mi ò fẹ́ kó kó kó bu anything ṣé èèyàn kan wà tó láìkí ìyàwó fẹ́mi tó tó bóyá tó. rárá sà kò tiẹ̀ sí nǹkan tó jọ ọ̀rẹ́ mi ò fẹ́ anybody in school sà. rárá sà. bẹ́ẹ̀ni. èmi mọ̀ pé rárá sà náà lẹ máa sọ ẹ because tó bá yọ̀dí síta ṣe máa délé wá sọ ni ẹ lè sọ rárá sà náà lẹ máa sọ. tòótọ́ nígbà tí wọ́n ti ń sọ yí pé ikú lè rí ẹ̀ṣẹ̀ tó ti ń kọ́ sínú yàrá yín and the next thing tá máa rí ni kán fọ lórí báyìí. jọ kán tó pa ọmọ fún mi ẹ má try láti bu anything bọ́rọ̀ bá ṣe rí àbí ẹ̀ ń tẹ́ bá fura sí ni kẹ́ sọ fún mi mo ní àwọn àmì mo ní sars lọ́rẹ̀ ẹ mo ná àwọn politician friends dáadáa nínú ìlú yìí èèyàn gidi lèmi náà ní ní ní ní láwùjọ yìí náà ẹ ẹ sọ fún mi màá lè mọ bí ṣe máa sáré sí ọ̀rọ̀ ọ̀rọ̀ fẹ́mi tó ń ṣẹlẹ̀ yìí gbogbo yín ṣe rárásà rárásà kò lọ́tà èèyàn kan wà tí ò lọ́tà ni ẹ jọ ibi tọ́rọ̀ ń lọ yìí ẹ sọ pé kò lọ́tà wọn kọ ikú lèrè ẹ̀ṣẹ̀ tí ò ṣe pé ó ṣílẹ̀kùn ẹ̀ sílẹ̀ ṣé ń jẹ́ ìlàtọ̀run ló wá kọ ikú lèrè ẹ̀ṣẹ̀ ni àbíṣù ló wá kọ. ẹ wo ẹ jọ ẹ ẹ Fẹ́mi ẹni tí wọ́n gan gbà sínú ilé yà security ó kù díẹ̀ káàtó mo wà á ta bẹ́ẹ̀ mo turn on for almost five minutes kò kò sẹ́ni tó wá sí gate kò sẹ́ni tó wá sí gate ọ̀tí ti ń bọ́ta ló ṣe ràdàràdà jáde ẹ yẹ wá yẹ wá competent security person kẹ̀kẹ́kẹ́ fi sẹ́nu gate yín. Ah. Um, Professor Adams. Panel ti a set up lórí gbogbo atrocities ti ẹ̀kọ́ mi. Mo rí pé I find him guilty and it's a pity you as my best friend tó jẹ́ pé èmi ni máa pronounce irú nǹkan báyìí jáde but kò sí ìgbà tí mo lè ṣe sí i have to do my work. anyway our senate ní ìwọ̀n bàgbà tàbí fáìlì guilty it's a pity you are thereby suspended from this university. Yeah, yeah. But my principal is holding me down. Yeah, yeah. Love is a beautiful thing. Ilé ayé ṣàlàtì I wanna see you every day. Baby. Baby. I'll give you everything. Baby, where you at? mo ṣe ń pè ẹ́ mo ti ń pè ẹ́ láti ọkàn. I've been hungry. What? Femi. Yes, baby. So, you can share bed. Like, I'm two years older than you. Two years! Wait a minute. Are you just knowing this for the first time? As in, Motimo, all this why. Come on, this is 21st century, baby. What are you talking about? I love you. Ṣé me. pé <clears throat> mi ò kọ́kọ́ believe àwọn document ẹ̀gbọ́n mi gbé wá. So I went through it. But to fulfill all righteousness, I had to go into your bedroom. Nígbà tí mo kó àwọn document ẹ, international passport, your national ID card and other documents. I got to know that I am two years like I'm your sister And see, enemy. Oh my God. pé mi ò kí ń ṣe ẹgbẹ́ ẹ oh ló ń dá mi dùbúlẹ̀ bẹ́ẹ̀ yẹn ló you are not even afraid. Oh my goodness, what the fuck is all this, baby? Man, this is 21st century, man. I love you. See, man, I'm. Are you mad? as in mi ò mọ reason why to say you are taking this thing so far you are taking it too far. I love you your age doesn't really matter what are we talking you about. Bastard. you love yeah. who. really. you wanna do this you wanna do this for me. get out. really you wanna do this. iná eh, fẹ́ jó mo ma mo ma Love is, love is, love is beautiful. Èyí ló fà wò ó ibi ìmọ̀ àdúgbò yìí àbọ̀ tí ẹ̀ jù lọ. Ah, Ẹ̀rọ tí ọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣé òun lọ bọ̀bọ̀ yẹn? Mo love it and everybody náà ló love it but the point is èmi àti bọ̀bọ̀ ìyá kì í ṣe ẹgbẹ́ mo jù ú It's okay calm down calm down. Ah! ṣóore ṣóore bẹ̀rẹ̀ kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run. kò síbi tí wọn ò ti ń ṣe gbogbo kinní yìí ah, obìnrin ju ọkùnrin lọ ó wà bẹ́ẹ̀ dáadáadáadáa nínú ayé ṣó ti yẹ ṣórí ẹni tó bá sọ fún nìkan ló máa mọ̀ pé ojú bọ̀bọ̀ yẹn lọ because he is a matured guy èèyàn tó bá rí ẹ̀yìn méjì papọ̀ òun ni mo kún jù so he continue ìfẹ́ yín náà ṣó tẹ rí èmi tiẹ̀ mọ́ pọ́nmọ tẹ́ni yìí kò ní ẹ́ bá fẹ́ ni tẹ́ kó jù lọ rárá but Femi case is different mm. oh, serious now try kó consider bọ̀bọ̀ yìí now eh? try kó consider ẹ̀ náà ṣé o mọ̀ pé torí ti tiẹ̀ ó kù díẹ̀ báyìí tí ẹ̀mí bọ̀bọ̀ yẹn máa fi bọ́ lọ́wọ́ wọn níyì. don't tell me that ẹ má bá mi sọ. I would rather remain single than get married to Femi as ah, Sini said àsìlẹ́gbẹ́ àkínṣẹ́gbẹ́ kan náà gúngun kan ni mo fi jù ú lọ àǹtí ẹ̀ ni mí àǹtí ẹ̀ ah! kí ló tẹ̀ ń ṣá láti ti understand gbogbo nǹkan tí mo tiẹ̀ ń sọ mo níbi àtẹ̀yàn àsí nínú ẹgbẹ́ mo jù ú lọ ṣó possible kí n fẹ́ ẹni tí mo jù lọ ni nílẹ̀ Yorùbá ọkùnrin ló máa ń ju obìnrin lọ kò kí n ṣe pé obìnrin ló máa ju ọkùnrin lọ ṣúra ká márì kí n máa sọ pé jókòó síbẹ̀ ẹ̀ ṣe kiri because màá fẹ́ máa prove sí pé mi ò kí ń ṣẹgbẹ́ ẹ̀ náà. àti I rather remain single. Oh, yeah, than get married to Femi. Not possible. It is not possible. Joshua Tiewo, who is in being single? Hmm. Because you say this thing all the time. You rather remain single, you rather remain single. Ah, show me if you that were frustrated at some point. Now, guys, according to the stages of communication, like Mr. Peter taught us, we have about six stages of communication. six to seven stages, ideally. But you see, this communication, it has to do with everything, your day-to-day -day activities, normal communication. But you get confused in class, right? Now, the first stage of communication, right, is the conceptualization stage. That's when you form an idea. The stimulus is sent across for you to send an idea down to somebody. Do you understand? You want to send a message. You're thinking about it. You have interpreted it. Now you send it to the sender. By time... Tenny, Please, can I see you, please? So, it's the normal thing you do oh, Hold on, hold on, wait. Tenny, dá lóhùn now. Answer him. You only now. I don't know him. Okay. Go ahead, man. No, you guys are used to ah. Eh, Tenny, èèyàn kan wá rí ẹ ń sìn àtẹ ìsìn náà tó bá dé àtẹ ìjẹ́ kó máa lọ ó disturb wa wo nǹkan to mo kọ́ nu kíláàsì yẹn kò wọrí mi o èyí tó ẹ̀ṣẹ̀ ń you. wa sí ló ẹ̀ṣẹ̀ ń wọrí mi disturb wa níbí o. Ah. Why are you embarrassing me? Oh, oh, oh, oh. ṣọ́ni kí wọ́n fògùn kúnlẹ̀ fún mi ni mi ò mú ẹ rí ṣọmọ mi rí ni. Tẹ́ni calm down calm down calm down. Wo bọ̀bọ̀ yìí now? I really don't understand what's going on between the both of you. Well, let bygone be bygone. Look at him, we're conditioning. But if it's about the money, Ted, don't worry. I'll take you another private class. Shotigbo, please, just pity him. I don't know. Don't, don't are you okay? Tell me, give me problem eh? Show go tell me Dangote ni ẹni àbọ̀mọ̀ Tẹ́dọ́lá? Wọ́n dẹ̀ ń bẹ sọ ẹni kí ni bẹ sọ onírara ẹni kejì bẹ sọ onírara any ọlẹ́yàn any na human being ni is a living soul like I because I don't care. Can you see? Kí ló dé tó threaten mi? Kí ló dé tí frustrate life for me? Are you mad? Are you mad? Are you mad? Come on. Tell are you for ah, No, no, no, no, no, no. Me only stand ilé me only bend, gbélé mi. Come on. This is too much now. What condition for boy? Tell me. Tell me when. Oh my God. What kind of thing is this? So by ya wá wa ńlẹ̀, àwa ta kún wájú ta kun lẹ́yìn òrí wa kọ́lẹ́ bẹ́ẹ̀ ní ọbẹ̀. Ẹ jó mo máa mo máa mo Mama, jó béèrè fẹ́ dé o mama, mama, mo Love is, love is, love is beautiful. Ìpinnu mi lálátakò mi. Love is, love is, love is what I want. Ṣé wàá òkè? Mi ò wá òkè àtọ̀. Kí ló dé? You see, gbogbo stunt tó ń ṣe pẹ̀lú Fẹ́mi yẹn, mi ò like at all. No, no, no, no, no, no. Báwo ló ti mọ̀ máa, ó ń downgrade ọ̀rẹ́ mi lẹ́yìn mi. Tó bá ti downgrade ọ̀rẹ́ mi lẹ́yìn mi o ti bojú mi jẹ́ nìyẹn mẹ́ni what the hell is wrong with you kí ló ṣe é ná. bros ẹ try láti understand that was then ngba tí mi ò tí mọ̀ ń pé mo ju Fẹ́mi lọ nìyẹn àmọ́ nísìnyí tí mo ti mọ̀ ń pé mo jù lọ kò lè work. ok mo mọ̀ pé o jù lọ but Fẹ́mi tó ń wò yẹn is our West African regional manager don't you get it do you know how much he's getting making per month do you know how much it can change your life. okay the last time to sọ fún mi tó pè mí oh my brother Femi Oh, transfer two hundred thousand naira fún mi for no reason he gave you money to spend for no reason he took you to shoprite he took you to a lot of malls that's a window shop you were shopping you were doing a lot of things. ẹ try láti understand this is me see i would rather remain single than get married to the person i am older than. ọkùnrin làdá ẹni tó mú dání gangan fúnra rẹ̀ ọkùnrin ni ó ṣe wọ́n ní pé ojú ọkùnrin lọ kò jẹ́ fifty five years ó ojú ọkùnrin lọ because you are just a freaking woman. I can't marry him. I can't have anything to do with him again. Um, Sherry Bros, but I text message to me lẹ́ẹ̀kan. I was actually in the lecture room. Okay. I understand. So I have to like lie to my lecturer pé mo fẹ́ lọ his ara mi so i would want to be going now so máa pè yín. tí o bá gbé the next step síbi tó wà yẹn máa súnmọ́ ẹ máa gbá ojú ẹ o máa lò three good days ní hospital kó tó jí kúrò nínú coma have you forgotten ways talking to you i am Olakunle Adejobi Johnson talking to you ma tempt me don't dare me tó bá di èmi màá sọ reason tó máa fi pè mí ní Montana nígbà tí mo wà ní yunifásitì màá sọ fún ẹ. now mi ò dá lábàá Fẹ́mi tó ń wo yẹn you better go back to Fẹ́mi and make adjustments if not. love is love is love is beautiful ìpinnu mi lálátakò mi. Yeah. Love is, love is, love is what I want. Yeah, yeah. But my principle is holding me down. Yeah, yeah. Love is I miss you so much. tí bá lè wà àdé ìtòdógún ìbàjẹ́ àwọn ìdúdà tí ń fún mi ní sí i. I'm just confused. I miss you, Femi. I miss you, I swear. I miss you so much. Femi, you bá ti ti gbé o bá ti gbé o bá ti gbé o bí kẹjọ àbí kí n pè padà nù. Hello? Just keep short. Kí ló ṣẹlẹ̀? Please, I am with the love of my life mo wà pẹ̀lú olólùfẹ́ mi ẹni bí ọkàn mi ẹni tí mi ò jù lọ tó jù mí lọ mo wà pẹ̀lú ẹ̀ please please please má máa pe nọ́mbà mi mọ́ because how are you going to feel báwa lẹ́gbẹ̀ẹ́ girlfriend ẹ̀ tí ọkùnrin mi wá ń pè how are you going to feel hello keep short please. I beg you in the name of God, delete my number, block my number. I don't want to talk to you. I don't miss you, and don't miss me. Bye. Ma disturb phone ní phone here. I miss him. I miss him. I miss him. ìwọ ọlọ́wọ́ lè lè. bẹ́ẹ̀ náà ò sí lọ gbàtọ́ pé tẹ̀m tó bá ẹ̀kọ́ kàwé ìwọ ló máa bá jíde sọ̀rọ̀ sórí ẹ̀sáàmù yìí mo fi ọlọ́run ṣẹlẹ́rìí wà láì tẹ́tẹ́ ni mo ta mo tiẹ̀ pray kán tiẹ̀ fún mi sí tán bá fún mi sí orí yọmí. ẹ ní máa gbà ó ṣù ọ̀fun mi gbogbo questions yẹn very cheap questions òkàwé nìyẹn o. kí ló ṣe é. ọdún ló wà fún un. kí ló ṣe é dán. I don't have choice now. Ah. tó bá ní kẹ̀kẹ́ àwẹ̀ ní káwé nínú eight questions. Eh. mo dáhùn mẹ́ta carry over mi. ṣé torí ẹ̀ ló ṣe wá wọ́ báyìí ah, ah, èmi tẹ̀ ṣì try jẹ láti ẹni mo tó gbé ní ìdí. ẹ̀sìn ọjọ́ carry over ah. ó nágbára gan-an. yeah yeah yeah my guy exam yẹn wo question yẹn lọ mo ṣe rí báyìí mo fọ ni. ọlọ́run ló mọ ibi tí lẹ́tọ̀ ẹ̀ tó ti rí àwọn oníkó sẹ́ẹ̀tì ó ti le jù. èmi ṣe léyìí. ẹ eh. eh, nà. bí mẹ́ta lèmi ṣe ń bẹ̀rù rẹ̀ àmì ètò. mo ṣe everything. mú ìwà come let me tell you something. what's that. show me pé like I really need to like like tell you something. show me pé mo rí nǹkan. I'm more for this. Shomoko Muriko Malik Malik. Shomoko M. If you can um like um Maliki. Like no, no, no, no. Like I want to like take As picture. What do you kilo I want to take picture with him. Baby. <laughs> She's my fan. We ah. wo jẹ́ long life òun láìpẹ́ mi ọlọ́run ló mú ẹ ewu lẹ́nu gbèrè tó lálẹ́. tajòde o fún mi ló jẹ ìfẹ́ jẹ o gbóǹgbẹ bá ń gbẹ mí bèbí fún mi lómi ìfẹ́ mu bó tutù bá mú mi lálẹ́. ìyá mi mo ṣe fún wọn pé ìjọba bá mú kó yẹ kan bá bá sọ̀rọ̀ because mo ti bá sọ mo ti ṣe everything kó gbọ́ kó dẹ́ gbà. mo máa fẹnu lùgán bá mi lọ. ọmọ ẹni ò bá máa jọ ní àbáyọ ìyẹn fẹ́ mi. Ah. Hmm. Eh, but but eh, Kúnlé o oh, ṣe dá yes because nǹkan tó ń jẹ́ kó yé mi sìn ni wípé ìtorí tẹ́ni ọlá ìyàwó ẹ̀ tó ṣe ń bara jẹ́ báyìí. bẹ́ẹ̀ni. Eh, kí ni rẹ wá ń wò tó fi ba dé stage tó lè jẹ́ kí n gbọ́. ẹ ẹ sà I thought I could handle it ẹ mọ̀ pé kò dẹ̀ kí n ṣe every time la máa ma ní issues máa ma sáré máa bá yín lẹ́mẹ̀wàá. wọ́n ti mo feel nìyẹn náà àgbà tó dẹ̀bẹ̀ sí pé kí ni is getting out of hand yẹn ni mo ní kí wọ́n bá yín kí wọ́n bá mi bá sọ̀rọ̀ ọ̀tọ̀ rẹ̀ ò yé mi mọ́. ó ní ìbéèrè kan tó lẹ́bi ẹ̀ ṣé o ṣú yìí pé ọtí nìkan ọmọkùnrin kò máa bọ̀là. ìjọba de owó náà fẹ́ gbọ́jà pé kò fi gẹ́ẹ̀tì eh, over kìíní yẹn ó gbọ́jà ó gbọ́jà ń jẹta. ọjà bẹ́ẹ̀ni Fẹ́mi angola bẹ́ẹ̀ni Arizona àbí Colorado. dadi báwo lẹ ń ṣe mọ Arizona àti Colorado ṣé ẹ náà máa. a máa ń ràn ọmọ tí wọn pin tán lórí social media òtẹ̀ bá ń dúpẹ́ kí wọn ò tí ì bẹ̀rẹ̀ sí ní gòkó náà èmi ah, máa ń wọnú gọ́tà lọ ni. má má dànù. àbọ̀ yìí á ah, àtúbà ìsọ ojú tí wọ́n tẹ̀lé mọ̀. tó mọ̀ ẹgbẹ́ mi wà lórí ìjọ. ó mọ̀ ó mọ̀ ó mọ̀ mímọ̀ mímọ̀ kan tó kàn ṣe tí kò lè control ara rẹ̀. bó dẹ̀ ṣe wà yìí tí kò bá tètè resume síbi iṣẹ́ àwọn ọ̀gá kan fún ní compassionate leave ni bó ṣe wà yìí tó bá di the next four days tí kò bá resume síbi iṣẹ́ wọ́n lè sàkẹ́ kan gbẹ lòmíì tó ẹ jọ ẹ tètè bá mi bá sọ̀rọ̀ kí ẹ bá mi ṣe nǹkan tẹ́ máa ṣe sí kí kó tètè wà ókè kó padà sẹ́nu iṣẹ́ ìyẹn ló wà important jù báyìí o ẹni ti bá mi ẹ ó mọ nǹkan tó máa ṣe fún mi nǹkan lè mi ò fẹ́ mọ bó ṣe fẹ́ ṣe o bó jẹ́ o máa pọn ni bó jẹ́ o máa wó ṣùkà kó gbé lórí ẹ bá mi nu mọ́tò. My friend, dìde jàre. Ah. Ah. látàgbọ̀ ṣe. tẹ́ni ní ó yá dìde dìde dìde. dídéjọ táìmù ti lọ. Ah, béèrè pé kí ni táìmù dídé táìmù ti lọ jẹ́ ká máa lọ. love is beautiful. Ìpinnu mi lálátakò mi. Yeah. Love is love is love is what I want. Yeah, yeah. But my principle is holding me down. Yeah, yeah. Love is a beautiful thing. Ilé ayé ṣàlàyé bá. Ah, Dami. How you? How are you? Fine, thank you, sir. Hey you see ìgbọ́n tí mò ń sọ fún ẹ nìyẹn ẹ o I go fọ street rẹ̀ gbogbo inú tọ́lẹ̀tì go rúùmù gbogbo sitting room later. dàbí ilé ẹranko for what to go onítorí gbóbìnrin jì tẹ̀ ah, ah. ọgbẹ́ni farabalẹ̀ jàre nísìnyí o rí pé smell good ẹ look here ìgbà táwa wà bẹ́ẹ̀ Be pé lọ́mọ́ mi tàbá dé èrò pọ̀ bus stop èyí tó bá ń wà la èyí tí yóò bá ń wà èwe àti lọ efele so wọṣọ tó dáa bọ́ sí gbòòrò wàá dé ọlọ́run máa provide ẹlòmíì fún ẹ and eh, mo gbọ́ pé àwọn sáà kì í bíṣẹ́. yeah yeah yeah but i mean yeah yes sir. ó oh, máa kọ́kọ́ yín sókè o as long as tí bá ṣe wà nù lùi kékeré níṣẹ́ ìwọ kan sọ fún mi irú iṣẹ́ tó like bóyá oil and gas bó jẹ́ bank ibi tó bá ní o fẹ́ ṣiṣẹ́ ìwọ kan sọ fún mi mo mọ ọ ti máa gbé so ìyẹn mi ò tẹ̀ láì jíṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ pàápàá mo kàn máa link ẹ ọ̀bọ̀ á jẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ nǹkan kí ni mo rán ẹ̀ ń wè fún ẹ́ o mọye tí mò ń san nígbà tó wà ní Amẹ́ríkà fún school fees ẹ so mo fowó kọ́ ẹ ní mo fowó rán ẹ ní iléèwé ni ó dẹ̀ di dandan kí n jèrè ẹ so má ka ibi tó tẹ ẹ ṣiṣẹ́ yẹn mi ò fẹ́ kàn láìkì ẹ̀ tẹ́lẹ̀ bọ́n nítorí pé ó sọ pé láìkì wọn bẹ́ẹ̀ ló jẹ́ kí n máa wò ẹ́ nǹkan kékeré níṣẹ́ ẹ̀ẹ́ nǹkan tí mo fẹ́ nìyí please. thank you so much. Ah, kí ló ṣe kí ló ṣe ní. Ah, o dẹ̀ ní ẹ̀ ni o tún ń bi mí pé kí ló ṣẹlẹ̀ sí ẹ. Hmm. tẹ́lẹ̀ o ti lóyún. agbáfúrí rẹ̀ mo ń sọ fẹ́ pé o ti lóyún mo ń sọ fẹ́ categorically ti pé o ti lóyún eléyìí ò ṣe pé àbò ti lóyún nǹkan tí mo mọ̀ ni. ṣé kò rẹ̀ o dẹ̀ ń tẹ́wọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ṣé o mọ̀ pé oore yèyé làwọn ilé nǹkan tó bá ti sọ báyìí òun la bẹ́ẹ̀gì àtìgbà tó ti ń wọ owó ẹ̀ tó ti ń wojú ẹ̀ tó ti ń tẹ̀ fún ẹ̀ tó ń tẹ gbogbo ẹ̀ mo ti mọ̀ pé ó máa mú nǹkan gidi kan yọ confam ló sọ fún ẹ ni o ti lóyún. ó jẹ́ gbé àbó ò jẹ́ gbé ó case closed ẹ jẹ́ àmọ́ lọ class. Tẹ́lẹ̀ Makanaki. Love is love is love is beautiful. Ìyá mi ò gbọ́dọ̀ bá mi ò. Love is love is love is all I want yeah, yeah. But my principle is holding me down, yeah, yeah. Love is a beautiful thing. Ilé ayé ṣàlàtì I wanna see you every day. Má fìfẹ́ pamọ́ fún mi o. I'll give you everything. Ìfẹ́ rẹ ló wà lọ́kàn mi o. Ta ló ní kò sífẹ́ láyé? Ẹ bá mi wà mí ò rí o. Bá mi. sẹ́ni báwo ni ṣé o sì. tẹ́ni kí lè wá ṣe. Ah. i'm so sorry tí mo bá disturb ẹ. bó bá ti pè mí kó tó wà. má bínú wọn mọ̀ pé máa wà lé náà ní jẹ́ kí n wá. drop ẹ drop ẹ fi sórí tébù rẹ. o lè drop ẹ o lè drop ẹ sílẹ̀. ó yẹ kó tẹ̀lé wá gbà lọ́wọ́ mi. I mean, you can drop it there. That's the table right there, right? You can drop key, yeah. I mean, tí ẹ try láti sìn mí lọ sàlẹ̀ Now, Tell me, you see I'm busy, right? Dikú mò ń buy us some lọ́wọ́, right? Okay, no, it's fine. <laughs> Have fun. Bye. Take care. Hey, come on. Um, what exactly is happening? Was what? I mean, the reaction, everything. She came in and the way though she saw Rokoko, of course you know her. Why all that action? Attitude. Fúnmi. Ó mọ̀ rí. No, mi Mori, but who look familiar. Like I've seen her before, something I don't know. That's telling. Sitting up sẹ́yìn. Yeah. the same Teniola. the same Teniola. See picture ẹ wà lórí table ẹ. Yep. the one with the picture in front of you mm-hmm. on your desk the same picture you pick up every day kissing romancing cuddling. Fumi gbogbo èyí tó ń sọ yìí she has moved on Teniola has moved on with her life and I am moving on too. <laughs> Don't tell me that. We all know. A mọ̀ wípé òun nífẹ̀ẹ́ girl yìí. So where all this attitude? For me, all things are passed away. All things are gone. Daddy, thank you so much. man. very, very grateful. Yeah. She was, uh, uh, I really appreciate everything that she for me. I'm so happy and I'm glad you were there for me and you so good, sir. She and Daddy. Yes, sir. Sorry nǹkan tó náà rárá bá wa ká kúrò yìí ó yẹ tí wàá tọpẹ́ tó jọ pẹ̀lú nǹkan tó ṣe ó kú díẹ̀ káàtó nítorí obìnrin ìfẹ́ àbí said you loved your people whoever ṣé o mọ̀ pé tó lóde ẹ bá ṣe bẹ́ẹ̀ lọ ẹgbẹ́gbẹ̀rún obìnrin máa borí sáré ẹ̀ àwa wí tán. oní obìnrin kan chiste àbí ó disappointed lọ ṣọkúrọ wọn ẹ ń nǹkan mu ẹnu ìkàtẹ ibi kò jù ibi tí wọ́n á tún fẹ́ lè gbà yìí ó ti pọ̀ ju ti lọ. obìnrin lọ́wọ́ nígbà wà ń ṣọ́gun òde. mi ò ah, di kájú but eh, ìfẹ́ ìfẹ́ ṣe pàtàkì. wo jẹ́ ẹ sọ fún ẹ ayé ò le rárá ọ̀pá parẹ́ torí èèyàn kan ó wáyé ti ẹni òun náà wáyé ti ti ẹni ó ṣe wá fẹ́ kú torí èèyàn kan tó bá ti bẹ̀ẹ́ tí ò dẹ̀ gbà ẹ kúnlẹ̀ kó gbàwẹ̀ kó dẹ̀ ké lọ́wọ́n ẹ̀ á fún ẹ ní ìtò máa bẹ́tẹ̀ téèyàn kan bá ká ẹ ní ẹ ọlọ́run á pèsè rọ́ọ̀gì fún ẹ ó ṣe wá ń jẹ́ ah, ayé òde tó yẹn o máa máa o mọ̀ pé nǹkan tó ṣe yẹn tó ló jẹ́ bá ṣe bẹ́ẹ̀ sọdá ààrẹ ẹ̀kọ́ ló punish àwa tó dájú ni èmi especially ló dájú. kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ anyway bygone is bygone mo believe pé gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ ó yẹ kí a ní family outing ká lọ àbí ká lọ àtúnmọ̀ fámìlì ká lọ ká lọ dúpẹ́ lọ́wọ́ náà ká jẹ ọ̀kan tó wà. yíyá báwo ni a rí. dájú ọgbọ́n mi. gbé ni fẹ́ wọ́n ń gbé màá sí shoprite. okay làwádẹ́ kúrò ń bẹ̀ tún jáde. I want to do some shopping and all that. guess what? Well, I got you and again ẹ̀gbọ́n mi next week ó nìkan lára àwọn ọ̀rẹ́ mi tó fẹ́ ṣe birthday party I want to wear nail store so màá lọ ṣe shopping fún mi lọ́wọ́. máa ń rìn you just know me everything you want i got you my sister you. Mm. you're my little you're sister i know right <laughs> daddy so mom anything. ṣé òun gbàdúrà kan fọ ẹ̀gbọ́n ẹ lórí tẹ́lẹ̀ ni wàá fẹ́ take advantage. àbúrò mi yẹn dàbí that's that's my sister so. nǹkan tá à ń sọ ìdí ló whatever she wants I have to do it for her you know what I'm saying. ok ok mo gba titi. láti mo ṣe padà wá sọ̀dọ̀ tí ń lọ ó dá àwọn nǹkan tí mo ṣe ní ìgbọ̀n ẹ̀ ṣe bá mi ṣàwẹ́lẹ̀ èrò jẹ́ kó fọ́ ọ náà lórí náà. <laughs> anybody ló bá try ẹ̀ ah. anybody try that one my sister oh no oh no. okay it's alright it's alright ṣé ẹni tẹ bá ṣe gbogbo paparazzi yìí tán ní shoprite àti ibi tẹ̀sán bẹ́ẹ̀ lọ ẹ máa gbé mi yàsọ́dọ̀ ìyá lọ́wọ́ èmi máa jẹ ìjà o. ìpinnu mi lálátakò mí love is love is love is what I want. Yeah, yeah. But my principle is holding me down. Yeah, yeah. Love is love is love is beautiful mo discover pé mo I am pregnant for you. Um, send me that kind number so male, lè send owó sí ẹ̀kọ́ lọ́sẹ̀ mo ti code ẹ̀kọ́ lórí fóònù mi. Fẹ́mi why you why are you talking like this kí n lọ like kí n lọ ṣe you know me ò lè ṣe oyún I'm going to have this baby ṣé rí èmi gan-an mo mo deny pé mi ni mo lóyún and uh, you know mo jẹ́ mọ̀ pé òun ṣan mo níranù and moreover I found out uh, mo ti mọ̀ pé there is nobody bearing Abi there is nobody with that name Abi but the problem is mi ò lè fẹ́ ẹgbẹ́ àǹtí mi sílẹ̀. Yeah, I am sorry. I know that I have hurt you. I know that I have done things I'm not meant to do. But, but you have to forgive me. Ó ní láti dáríjì mí ni. Mo náà mọ ẹ tó wà nínú mi I know, I understand you, but okay, kí ló bá kí n ṣe? Fẹ́mi ò dẹ̀ jọ́ jẹ́ ká jọ tọ́ ọmọ as one big family. no way no way listen i can see uh, eh, mokole like you know i can be giving you sending you money for food school fees and everything chibegbo toro i can only be your baby's father i can never be your husband auntie Tenny. Ali, lè fẹ́ I can't be the younger one and you be the older one in the house. How does it look like? Does it make sense to you? Okay, okay, that's, that's no problem, but I can't believe that you're cheating on me. Gbogbo wa dé àti ẹ̀. Okay. Tá Uh-huh. Gbà ò lèmi àti etí ìjà tó ti ń kóríṣiríṣi obìnrin. What are you talking about now? No, say you. As in kí ló ń sọ sí? What are you trying to say? Wọ́n rí típò ẹ̀. What is wrong with my telling you? Wọ́n rí típò two spoon ló wà ń bẹ̀ yìí náà. Wíwá tóbi rí wọn lẹ́jọ́ jẹ́. Let me tell you something let me tell you something look at me let me tell you something this is none of your business kò sí nǹkan tó kún ẹ pẹ̀lú oúnjẹ tí mò ń jẹ. sori ẹ eh, tẹni I think it's high time for you to start going. Yes. No, listen, listen, listen. This one I don't don't like. Eh, eh. tó bá need owó, tó bá fẹ́ bẹ̀rẹ̀ àti nata, jẹ́ kí n I will give you the money for it. Please, you can leave. Please. Don't, no, don't let me slip awkward right now. Match down. Eh, eh. I'm sorry. Tell me, uh -uh. don't make this look awkward right now. Do me a favor, Joe. Just stand up and leave. Do you understand me? Please, for the sake of your baby. I know, no, ni mo tọ́jú ọmọ, I will take care of my child. See, I will send you money for school fees, feeding, everything, name it, anything you want. That is my child. I will take care of my baby. But do me a favor. If you need anything, má pè mí o, just message me. If you call me, I'm not gonna pick it up. Oh. Just message me, please. And I'm gonna send you anything whatsoever you need. So do me a favor right now, dìde and leave. thank you. o ṣe just leave tó don't need anything má pè me. like I said don't call me just message me thank you. I'm loving you dúró mm. bínà fẹ́ jó mo ma mo ma mo ma jó béèrè fẹ́ dé o. ó tẹ̀ tún lò kọ̀ọ̀kan. àbí kémi àti kúnlé bóyá kà lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ̀bọ̀ yìí. tún máàkì mi yẹnì ó ti dá sí kò nǹkan tá à ń sọ látàárọ̀. Ah, mò ń sọ bẹ́ẹ̀ ń sọ náà mò ń gbé ẹ gẹ́tì gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ òun náà ni mò ń bọ́ tírèsì àti ìfìwé ẹ̀gbọ́rọ̀ púpọ̀ lẹ́nu ọlọ́run òun ò tí jẹ́ kí n mọ omi tí mo fẹ́ sọ̀rọ̀ nǹkan tí mo rò ẹ̀ẹ̀kan lábà ó kò ju àwa mẹ́tẹ̀ẹ̀ta lọ <laughs> God. iye kan lábà ó wọ́n ti di méjì òòjà wọ́n ti padà rìdíùsì sí méjì ṣòwárí méjì tó rìdíùsì sí kò gẹ̀yìn òun lè méjì yìí lọ ẹ̀yin méjèèjì ah ṣebí childhood friend ẹ lélẹ̀ àbí bẹ́ẹ̀ ṣe jọ wá ń ṣe promo ẹ̀ fúnra yín kọ́ yẹn ni childhood friend mi childhood friend mi tó bá yẹn ń sọ òun ló máa gbé mo máa gbé lẹ́yìn mo máa support ẹ̀ gbogbo nǹkan tó bá ti fẹ́ ó ṣe àwọn máa bá ẹ ṣe. ṣèbóun náà ló kọ́kọ́ bẹ mọ̀ nígbà tó lóyún scanner rẹ̀ owó ẹ̀ látòkè lọ owó ẹ̀ látòkè wálé owó ẹ̀ látòkè ó scan ẹ̀ lọ ó scan ẹ̀ òun náà ló mọ̀ pé olóyún àbí gbogbo nǹkan tó bá ti ṣe òun labẹ́ gé. àwọn èèfù Teniola. You are a fool. You are the biggest fool in this whole wide world. Oja já wèrè ṣá. Ìwọ́lá díẹ̀. Ó ń fi ọkùnrin o mọ̀ yí pé ọkùnrin ti scarce gan láyé tàwa yìí? Ọkùnrin ti wà expensive. Ìwọ tó bá fẹ́ ní ọkùnrin gidi lọ́wọ́ láyé tàwa, o gbọ́dọ̀ lówó gidi lọ́wọ́. Confirm haram lèmi já fún ẹ yẹn sórí àwa ti lọ àwa ti dé àti nọgbàrá àti nọgbòrò àti mọ bó ṣe ń lọ káàkiri ọkùnrin ti ká ọkùnrin ò tó àwọn obìnrin tá a wà nílé ayé mọ́ wá jàjà rí ẹni tó ń gbọ̀n tẹ́lẹ̀ ìwọ wá ń sọ pé ojú lọ ojú lọ gbàgbé bó ṣe jẹ́ ẹ̀ ìgbà yẹn wọ́n kọ́ ìgbà tó ojú lọ kọ́ ṣé ìwọ mọ̀ yìí pé inú ilé ẹni la ti ń jẹ èkúté onídòdó ni ṣé o mọ iye obìnrin tó wà nínú márèjì wọn lénìí tọ́jú ọkọ wọn lọ pẹ̀lú five years ten years tí ò dé anybody tó mọ̀ sí torí ra ọmọ bó ṣe ń manage nǹkan gbogbo àwọn nǹkan báyìí ò nítumọ̀ kò má tà kò ní mí nì ojú ọkùnrin lọ ojú ọkùnrin lọ ó ní nǹkan tó fi jù ẹ lọ tó fi ń satisfy ẹ ṣé o lè beat ẹ ni ṣé o lè ríra ni ṣé o lè fi wéra wọn ni àwọn nǹkan kan wà tí ò jọra wọn láyé yìí gbàgbé ẹ ọ̀rọ̀ i'm sorry kan lélẹ̀ o ti lose ẹ̀ I am not sure you can get that guy back. I am telling you the fact. Èmi rè bí mo ṣe wà mi ò mọ̀ bóyá ń parọ́. Ṣé o mọ̀ mo já ẹ sí ìgbà ẹ̀? Ọlọ́run tó taari ẹ̀ sí ẹ ṣé kò mọ nǹkan tó ń ṣe ni? Nǹkan tó ń tọ́ láti sọ nìyẹn pé Ọlọ́run ò mọ nǹkan tó ń ṣe àbí tó fi ṣe ṣe ṣe ṣe ṣe tó fi ṣe dé level yìí. À ọkùnrin lọkùnrin máa máa jẹ́ táyé bá jáyé. Ṣé o mọ̀ pé ọkùnrin gidi ò easy ni? Bíbélì kan ti sọ fún wa nígbà yẹn. Oni ní tó bá yá obìnrin ó máa padà máa jà lórí ọkùnrin kan kò wá dúró lórí obìnrin méje ń sìn láyé tá a wá ń sìn obìnrin bíi twenty obìnrin bíi thirty wọ́n jà lórí ọkùnrin ẹyọ kan ṣoṣo níbi tọkùnrin scarcity níbi táwọn obìnrin tó ń kérora tí wọ́n ń jà tí wọ́n ń wá ọkọ wọ́n wá jàjà nìkan wá fi ń ṣakọ bẹ́ẹ̀ o ti mísẹ̀ o ti lùsẹ̀ now it's happening èyí tó jùlọ olólóyún fún and he is not ready he is not ready to accept the pregnancy so you accept your destiny. ẹ stop my youth too ìwọ gbọ́ òfin ọlọ́rọ̀ sọ òfin ọlọ́rọ̀ sọ ẹ eh, o ti fọ́n bùjù. o fọ́n bùjù èyí ẹ lọ o ti fọ́n bùjù. Ah. I would rather be single I rather be single now you're single. Teniola. Ten. Ten, you are okay. Teniola. But my principle is holding me down. Yeah, yeah. Love is, love is, love is beautiful. Ìpinnu mi lálátakò mi. Yeah. Love is, love is, love is what I want. Yeah, yeah. But my principle is holding me down. bí mo tajòde o fún mi lóúnjẹ ìfẹ́ jẹ o bóun gbẹ bá ń gbẹ mí bèbí fún mi lómi ìfẹ́ mu o bó tútù bá mú mi lálẹ́ faṣọ ìfẹ́ bò mí lára o bọ́mọ aráyé bá gbélú lọ mo máa fẹnu lu gángan yẹn yẹn. bá mi lọ dákun jọ̀wọ́ I'm loving you. iná fẹ́ jó mo ma mo ma mo ma jó béèrè fẹ́ dé o mo ma mo ṣé mo lè máa yẹ. Ah, ṣé o lè pè mí bíi ti báwo what are you saying now báwo a ṣe pè mí tí bá mi nǹkan tó bá wà ń bẹ̀ what does it make sense to you sure make sense in fact everybody in fact ẹ wá ẹ wá ẹ wá ẹ wá what is all this like what like what are you saying like o tún fẹ́ pè mí. Ah, in fact, everybody, eh, where, where, where, where, please, please, everybody, come, come, come, come, come, come, because this is too much. I, I mean, like, what is all this? Come, how am I supposed to call me? Like, everybody, please, come, come, come, come. Like, are you happy? Hey, calm down, hey, calm down. What's going on? Tell me, kí ló ṣẹlẹ̀? down. calm down. Kenny, you're crying. Teniola. Ola Yinka Johnson. Ó ṣẹlẹ̀. Ṣèyí wà love is beautiful. Ìpinnu mi lálátakò mi. Love is love is love is what I want. Yeah, yeah. But my principle is holding me down. Yeah, yeah. Love is a beautiful thing. Ilé ayé ṣá láti bá.